You say you want more, or it still gives you more. We wanna go crazy like before. Ẹ jẹ́ ká jíjó, jíjó, ẹ jẹ́ ká wájó. Àsìkò ijó ti yá lórí ètò àìtó ijó yá lórí Orísun. Ẹ ti mọ̀ pé tí n bá ti kalẹ̀ sórí ètò. Hoti ah, hoti hoti hoti songs. Ní ọmọ fún yín back to back bí àṣà fọ́nkì ọmọ ẹ̀lẹ̀. Yes, àwọn tí wọn ti mọ̀ mí dáadáa tán rí mi rí yẹ tó dẹ̀ wà connected for the first time on the show Yusuf Olúṣọlá ní orúkọ ti tèmi ọmọ bínú Simeon tẹ̀yẹ̀wò tàbí ṣíṣí aka Funky ọmọ ẹ̀rẹ̀ tó gbá sí tó dùn tó kí tó tún ṣe kí ni tó yí bóbó nílò ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ torí pé kí ni lónìí gbogbo àwọn song request ní special edition ni ló bá dé all your song requests all grounded grounded grounded mo ṣe máa ń sọ ní gbogbogbà no time to check time lórí ètò torí pé kí ni mo fẹ́ kọ́ sí agbami ìjó àríyá ẹ̀fẹ̀ ìdùnnú àti àlàáfíà pátápátápátá number one song mi <laughs> láì gbàsíkò rárá òun gangan ni àbọ́kí hmm. tálábọ́kí ta gangan làbókí àbókí tá à ń sọ̀rọ̀ ohun gangan ni ice prince mani orin yìí ó ti pẹ́ lọ díẹ̀ sẹ́yìn àmọ́ kí ni mo fẹ́ ṣe tí àwọn tèmi nílé tó bá ní pé àwọn fẹ́ this particular song kí gan ni mo fẹ́ ṣe sí yes àbókí inside àbókí inside you don't wanna see my àbókí inside oh bẹ́ẹ̀ni àbókí inside hmm, àtọmọdé àti àgbàlagbà ló ń wètò àbókí inside ẹ kọ́ lọ gbọ́ orin torí pé kí ni tí a bá rí fídíò ẹ̀ ó yáì ẹ máa rí àbókí gangan tó gbére ẹ̀ jáde ó wọṣọ àbókí yẹn gangan ice prince samani and then beach beach beach beach beach beautiful pictures all the way ẹ ká lọ gbọ́ orin ó yáì gan ni à ń bọ̀. Daddy, daddy, it's my Allah, daughter, my. <laughs> is my guy mo try láti learn gbogbo àwọn hausa kind of pardons tí um, ice cream, tó fi sínú orin ẹ̀ mo love ẹ̀ mo love ẹ̀ mo love ẹ̀ mo love ẹ̀ aboki inside you don't wanna see my aboki inside aboki tèmi tó wà ní side orí j-e-s-u-s a tẹ̀síwájú torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí another song request by our very very special fans òun gangan ni dj neptune yeah yeah yeah dj neptune ha. DJ Neptune. Gángan sọ̀rọ̀ nípa tó feature Flash and The Bunch kí gan ni orúkọ orin òjòrò jọ̀rọ̀jọ̀rọ̀ jọ̀rọ̀jọ̀rọ̀ hmm. jọ̀rọ̀jọ̀rọ̀ hmm. <laughs> bẹ́bí náà dùn mí òjòrò ẹ ká lọ gbọ́ orin ó yá yìí ẹ máa rí gbogbo àwọn love love things tó happen láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbí gbígbé ọ̀rẹ́ náà ṣe kí ni kò ṣe dribble wọn à ń bọ̀ àìtídé jọyọ hey jàrà jọyọ mo love orin yẹn mo love ẹ mo love ẹ mo love ẹ àwọn alákọ pọ̀ nínú orin yìí tá bá sọ nípa àwọn alákọ ká sọ̀rọ̀ nípa DJ Neptune too much of designers and too much of six parts àti the band náà six parts seven parts eight parts <laughs> then uh, Flash náà kò gbẹ́yìn mo love irun ẹ̀ bẹ́ẹ̀ ni ó wà very very exceptional with this kind of hairstyle ó yáyì ó dùn ó kì ó yí bobo three combos in one video. Woo! hoti hoti hoti hoti ni a tẹ̀síwájú torí pé lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí orin tọ́pọ̀ tún kàn hmm. àwọn fans mi ti like orin jù and again àwọn fans mi wọ́n ti step up wọ́n ti step up Fireboy ló ní orin jealous ooh i'm getting jealous don't wanna see you with anybody cause i'm getting jealous. Ooh. <laughs> mo love orin oh, mo love ẹ love tẹ́ ẹ bá rí inú fídíò yìí ẹ máa rí bí bọ̀bọ̀ yìí tó ṣe ń lé gẹ́ọ̀ yìí kiri pẹ̀lú mọ́tò torí pé kí kò fẹ́ rí pẹ̀lú any other guy so ayé ìgẹ́ tó wà nílé tó rò pé bọ́ọ̀ yẹn ó lé ẹ kiri kò ń ṣẹjẹ́ ó love gan ni i'm getting jealous i don't wanna see you with anybody cause i'm getting jealous ọ̀dọ̀ àmọ́. <laughs> I'm getting addicted, oh, no. I'm getting addicted, oh baby. I'm getting addicted, oh no. I'm getting addicted, oh baby. I'm getting addicted. Mo wa so addicted sí nítorí pé kíni mo love ibẹ̀ ṣe love me and then Orisun Gold ṣe kíni wọ́n love yín jù bumpily. A tẹ̀síwájú orin Tọ́pọ̀ Súnkọ̀ as a song request òwe gan ni Wizzy Wizzy yé bàbá ńlá gọ́gọ́ ni rẹ̀. <laughs> Nínú orin yìí ó pèrègede and then koto wa very special ni nínú orin ni pé ọmọ kékeré kan òun ló ṣe bí Wizkid tó wà nínú studio àwọn èèyàn ti ń ṣe kíní lónírúurú torí pé kí n tẹ́ bá rí àwọn fídíòs lónírúurú ẹ máa rí pé nígbà míì ẹ ò ní rí ẹni tó ń kọrin ẹ máa máa rí oríṣiríṣi drama àti ọmọdékùnrin kan tó gan ti ọ nínú fídíò yìí náà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú fídíò anybody ẹ máa rí ọmọ kékeré kan náà tó ń ṣe kíni tó ń dára ẹ ká lọ gbọ́ orin láti ọwọ́ Wizkid Ghetto à ń bọ̀. Hey! flashing hot <laughs> hotty hotty hotty groovy groovy and then song request edition ni mo fi eléyìí ṣe bẹ́ẹ̀ ṣe ń jù sí mi ni mo hàn bẹ́ẹ̀ ṣe ń jù ni mo hàn oh, yes máa mo hàn o oh, bẹ́ẹ̀ ni a tẹ̀síwájú orin tọ́pọ̀ súnkọ̀ ohun gangan ni another dj tí àwọn fans mi love dada dj dj dj spinal spinal spinal spinal tiwa àti Wizkid ló wà nínú orin kí gan ni orúkọ orin this love à bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hati hati ìjọya avenue làṣìwà tó gbásíkì tó dùn tó kí tó yí bóbó yes this love lẹ́gbọ́n yẹn láti ọwọ́ DJ spinning it all spirit shaky <laughs> shaky mo love dj spirit o torí pé kí ni mo ti pàdé ẹ̀ lẹ́ẹ̀kan and then a very very very good guy and a very very good producer bẹ́ẹ̀ni mo love ẹ̀ torí pé kí ni bó ṣe combine Wizkid àti Tiwa Savage papọ̀ nínú orin oya yìí play a whole lot of love love love things níbẹ̀ àtẹ̀síwájú orin tí ọpọ́n sún kàn. Hmm hey hey ọlámídé ni láti àwọn ọwọ́ àwọn fans mi another song request tó yá ìtẹ́bá ń gbọ́ wavy level ah oh wavy level ah oh wavy ah wavy level lọ́pọ̀ sókàn láti ọwọ́ ọlámídé bàdó bàdó bàdó bàdó snare àbọ̀. wavy level, wavy level, wavy level, mo wave sound fans mi hello. <laughs> tèmi pọ̀ kọ́lọ́ ń ṣàánú mi alára ni wa àrà ò sì ń ṣe kí ni kò ní tán nínú ilé alára ara kan ló tún jáde o bẹ́ẹ̀ ni ara eléyìí láti ọwọ́ tiwọn savage and it is one. èmi náà èmi náà I'm one of them ìwọ náà ìwọ náà you one of them. ẹ ká lọ gbọ́ one láti ọwọ́ tiwọn savage special song request à ń bọ̀ ọ̀tọ̀ọ̀tún làárọ̀ ọlọ́gbọ́ ọ̀tọ̀ọ̀tún làárọ̀ àwùsá ọ̀tọ̀ọ̀tún làárọ̀ ọmọbì lórí gbá my life don better <laughs> tọ́mọ́ni ta ló kọ́lé tuntun one of them tọ́mọ́ni ta ló ra mọ́tò bọ́gìnì bọ́gìnì i'm one of them àpèmọ́ra ní ohun gangan ní tèmi dire ó ń bọ̀ kọ́kọ́ ó ń yí ó ń yí ó ń yí ó yí bíríbírí ó yí kò mí ó yí kò ẹ̀yin náà ti ẹ̀ wà nílé torí pé kí ni ẹ máa gbàdúrà ní gbogbo ìgbà á tẹ̀síwájú pẹ̀lú another song tó tún yáyì láti ọwọ́ nìní nìní nìní de ẹni tó bá love nìní ó ní láti love me ẹni tó bá love Tiwa Savage ó ní láti love me ẹni tó bá love Ṣèyí Ṣèyí ó ní láti ṣe kíni láti love me torí pé kíni lọ́wọ́lọ́wọ́ báyìí bọ́dà Sodiq ó fẹ́ kanlẹ̀kùn láti ọwọ́ fans wa bọ́dà Sodiq Do you promise not to touch me? Well, like it not to touch <laughs> àwọn ẹ̀ka lọ gbọ́ bọ̀dá Sodiq pẹ̀lú gbogbo international things tó tó pọ̀ nínú orin and then colourful video tọ́ níní ọlá olúwa ọlọ́run olódùmarè o ibi tí ẹ ti rí irun yẹn ibi tí ẹ ti rí irun yẹn <laughs> irun ní kọ́lọ́kọ́lọ́ méjì ẹ kọ́ lọ gbádùn ara wa pẹ̀lú orin torí pé kí ni ó yáyì ó dùn òkì òyì bòbò ó dẹ̀ wà bouncy bouncy torí pé kí ni ọ́. Ah! Hotty òun gangan ló bá dé níní ọlá. bọ̀dọ̀ sọ́ọ́dí hey, do you promise not to touch ẹ má touch down yẹn à ń bọ̀. èmi Kẹ́ṣì gbé mi lọ́lé <laughs> èmi Kẹ́ṣì gbé mi lọ́lé what happened what happened in your boys quarters <laughs> kí ló ń ṣẹlẹ̀ ní boys quarters ṣé nǹkan dáadáa ẹ̀yin bọ́ṣẹ́lọ́ọ̀sì ṣé nǹkan dáadáa ló máa ń ṣẹlẹ̀ ní boys quarters ni ẹ jẹ́ kí n mọ̀ bóyá nǹkan dáadáa ló máa ń ṣẹlẹ̀ nínú boys quarters ni. a ṣì ń tẹ̀síwájú pẹ̀lú special song request and funky ọmọlẹ̀ ó ti ṣe kí ni ó ti ń grant one after the other next sound òun gangan ni hmm. ah joe boy. Joe Boy àti Baby. Oh. Wetin be done, nothing I can do for it so for it so. Hey, eh, all your give you. <laughs> Bùsọ́lá ti tiẹ̀ pọ̀ orí yìí ti dùn ju ó dùn ó dùn ó dùn ó dùn torí pé kí ni ohun tí bọ̀bọ̀ ìgbéjáde ó yàtọ̀ and then too much of love things ló ṣẹlẹ̀ ní orí beach yẹn ẹ ká lọ gbọ́ orin Jowboy baby lórí ìjọya à ń bọ̀. my baby my baby yeah yeah yeah yeah a ṣì ń tẹ̀síwájú song request òun gangan ní kẹlẹgbẹmẹgbẹ kẹlẹgbẹmẹgbẹ ooo oh. dadadadadadada kẹlẹgbẹmẹgbẹ <laughs> orin yẹn ó dùn láti ọwọ́ Adékúnlé Gold and then mo love gbogbo touches yẹn touches yẹn wọn o hmm. ó wọn o designers package tó wà nínú orin yẹn gan ó yá i and then African. Ha! Bùsọ́lá ó máa ń gbáyagíyagí lára mi African touches yẹn wà on point nínú orin ẹ̀ ká lọ gbá kẹlẹgbẹmẹgbẹ torí pé kí ni ó dùn ó kí òyìnbó bó ó sì ṣe gbọ́ lórí ètò àìtó yín ìjọya à ń bọ̀ lẹ́lẹ́gbẹ́mẹ́gbẹ́ ooo dàdàdàdàdàdàdà kẹlẹ́gbẹ́mẹ́gbẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kẹlẹ́gbẹ́ kó ṣe kí ni kó mẹ́gbẹ́ àmọ́ kábàwò dada we are all one. a tẹ̀síwájú pẹ̀lú last song request on my list kókókókókó ṣì dànù. <laughs> yay àwọn fans mi too. àwọn return to this week hey ó yá ìgbọ́n wọn sọ pé i don't want a whole school song wọ́n dẹ̀ gbọ́rọ̀ sí ní pé someone doesn't like old school let's step up let's step up kó sì dànù láti ọwọ́ q dot owó ọ̀rọ̀ ni ọkọ̀ sunkún àti àfi máa ṣe kí ni last song request for the day kókókókó kó sì dànù dáadáadáadáa kó sì dànù dáadáadáadáa kó àwọn ọ̀rọ̀ yẹn wọn ò ṣe é sọ ẹ ká tẹ̀síwájú à ń bọ̀. <laughs>